hello guys welcome to gist media tv if you're watching this channel for the first time kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video embattled fulani warlord iskil wakil has left the hospital for headquarters of the Oyo State Police Command in Eleyele, Ibadan. Wakili was said to have been taken to the hospital on the directive of Commissioner of Police Ngozi Onodeko after he was handed over to the police by men of the Odua People's Congress OPC on Sunday. It was learnt that three of his men apprehended with him were said to be undergoing interrogation by the police. Wakili, who was shown to some selected journalists at the Eleyele police headquarters, was said to have regained full consciousness. He appeared better, contrary to the fallen look he wore in a viral video when he was apprehended by the OPC members. Speaking with the selected journalists through an interpreter, Wakili recounted he was in his residence when he heard shouts of people. He spoke in Hausa Fulani language all through the brief interaction with the selected media. He said he had told the people who besieged his residence were Amoteku operatives, but before he could make any move, he was grabbed and whisked by the people, whom he later discovered to be the OPC members. He denied committing any crime leveled against him, saying people who have evidence or facts of any crime he had committed should make it public. He said he recently returned from Cotonou where he had gone for medical treatment but did not disclose the ailment. He noted that he was away to Cotonou for about a week ago and only returned about two days before he was apprehended on Sunday. He confirmed that the OPC men took him to Ayete station where he was handed over to the police but didn't say he was beaten or tortured by the OPC operatives. Wakili said he had also fallen victim of kidnapping as two of his children were adopted and he had to pay ransom to secure their release. Speaking with journalists, CP Ngozi Onodeko said any residents with proven evidence of atrocities against the suspects should come forward for proper investigation. She added the detained members of OPC are still undergoing interrogation. On the seven suspects arrested for the Shasha crisis, who were only Yorubas, the commissioner said the suspects were nabbed by officers of the Nigeria Army and were only handed over to the police for prosecution. Another court confirmed the suspects have been charged to court, but urged the residents to desist from ethnic profiling of crimes. It's so unfortunate that criminals are treated like VIPs. why the OPC members that caught Iskilu Wakili are still in detention. Wakili is enjoying normal life. Everybody in Ayete, even the police, knew that Wakili is a notorious Fulani elder. They knew he is a kidnapper. They knew he collects ransom for people, and they've not been able to arrest him. The other time Sunday Igboho went to Igangan, He was told to allow the law to take its, its course. The OPC members that arrested Iskilu Wakilu, what is their crime? Does it mean it is an offense to arrest criminals and hand them over to the police? We can't continue like this. Something needs to be done táwa ti ń gbà lórí wákìlì. àwọn èèyàn tó ti kú nípasẹ̀ wákìlì ní gbogbo bàràpá méjèèjì tá a ti gba information ẹ̀kọ́ tó ti pa lórí pé kán fẹ́ kidnap wọn kẹlòmíì resist kidnap kan pa ó kéré jù láàrin ibi ọdún mẹ́ta sẹ́yìn sí àti tó twenty five. orí wákìlì tẹ́rí yẹn o kì í ṣe rírọ̀ o ó ń pìtẹ́ ni o. àwọn tí wákìlì ti gba ransom lọ́wọ́ ẹ̀ ní Ìbàràpá àti Òkè Ògùn wọn di less than hundred. kò dẹ̀ sí fúlàní tó ní màálù tó wà kiri bó ṣe ń gba ransom yẹn ló fi ń ra màálù kún màálù. àní tí wákìlì wá gbé àwọn operation boss ẹ̀mẹ́jì wọ́n ti lóòdù mọ́tò bíi twelve wọ́n fẹ́ wọlé bẹ̀ kọ́ lọ gbé wọn rí bí o. ó wá yà mí lẹ́nu tí commissioner of police Ọ̀yọ́ state wá ń portray ẹ̀ bí innocent person bẹ́ńtárẹ̀ òyà báyìí. and kátẹ̀ máa tó wá sọ ètò ti ṣe ti pẹ́. tẹ bá wo àwọn villages tó wà ní ayétẹ̀ ìgangan àti igbó nínú àwọn abúlé tó wà mẹ́ta àwọn èèyàn wọn àwọn yorùbá ń gbé tó oko about eighty to eighty five villages wọ́n ti sáko lóko tó ọ̀lẹ́ dáko mọ́. àwọn tó dẹ̀ wà ń bẹ̀ yẹn ẹ̀gẹ́ ni wọ́n máa ń ṣe ju ẹ̀gẹ́ náà fi ń mèkó wọ́n ti sọ́ ti lé wọn kó lóko. ní ìjẹrin ní abúlé kájọlà tó ń dáko lọ́wọ́ tó wà lóko àwọn ọmọ eh, wákìlì wọ́n tẹ̀ lọ bá wọn ṣá wọn ní àdá wọ́n rẹ́síkì wọn wá sí gbòòrò láti wá treat wọn ni. ní ìjẹfà ní ayétẹ ìyẹjẹ ní ayétẹ arábìnrin kan ó ta ẹ̀gẹ́ mọ́tò kan three hundred and twenty thousand àwọn wákìlì dẹ̀ lọ́ka wọ́n rèpò ẹ̀ wọ́n dẹ̀ gba three twenty yẹn ọba ayétẹ wá pè é wá pe àwọn ọmọ tó wà mẹ́yìn ó pe àwọn ọmọ tó wà mẹ́yìn tó jẹ́ tó mọ̀ nípa wákìlì tó mọ̀ nípa tó mọ̀ pẹ̀lú wákìlì tó máa ń ṣiṣẹ́ burúkú yẹn pé kí ló yẹ tẹ́tí lọ ré ìbọn ọmọ lóhùn tẹ́tí gba three twenty ẹni bá dáwó yẹn padà wọn wá náà máa dáwó yẹn padà nígbà tó di jọ friday wọn náà ò dá padà mọ́ wọn ní kí kábíyèsí ṣe nǹkan tó bá fẹ́ ṣe. sẹ́ríkì gàngàn tó kàn pariwo ìyẹn kan wà ń gbòòrò ni ìyẹn kan ṣe alárùbọ̀ ni wákìlì gangan ni kí n fi ni uh, kidnappers and killing maiming and raping in that area. kò sí ọba tó wà ní barapa tí ò bẹ̀rù àkiri ó dẹ̀ ní oògùn bí àrùn ní gbọ́dẹ̀ tó gbogbo nǹkan rí sí eh, ọlọ́pàá ń sọ yẹn wọ́n sọ nítorí pé ìjọba fúlàní là ń ṣe lọ́wọ́ ni. tẹ́sán gbọ́lẹ̀ ni pé two a.m. èèyàn mẹ́rin náà pa ní ìdèyàn village èèyàn mẹ́rin náà lọ pa lóru èní abu ọmọ wákìlì olólè operation yẹn èèyàn mẹ́rin náà pa wọ́n ṣá wọn pa ní ìlú ìṣègùn náà fi pa wọ́n wọ́n ń sin òkú wọn lọ́wọ́ tó wà lẹ̀ yìí wọ́n wọ́n fẹ́ fi wọ́n fẹ́ lera mọ́ àwọn ìran wọn tó ń ṣèwà bàjẹ́ ọlọ́pàá ní rẹ̀ láti sọ̀kọ́ tó bá wù kò dẹ̀ sí ẹnìkan tó bí pàrẹ́ ìtọ́gbé lọ sí tọ́gbé lọ sí kọ̀ọ̀kan tó jẹ́ fúlàní tó jẹ́ ìlú rí wọ́n mú wọn ni àwọn ọmọ yẹn dẹ̀ àwọn ọmọ yẹn ló lọ tó lọ hand over wàkìlì fún wọn lọ́wọ́ bá gbé kírímìnà wá fún yín ẹ detain wọn ẹ wá ní àwọn kírímìnà yẹn ẹ wá sọ wọn di innocent ẹ wá mú ẹni tó hand over kírímìnà fún yín ẹ wá sọ di kírímìnà àwọn ìwà yìí ń jẹ́ nǹkan tó gbomi tútù sí wa lọ́kàn ní gbogbo ilẹ̀ Yorùbá ṣàṣà ní DPO tí OPC òun àti àwa wò pé sáwọn ọlọ́pàá tá a sì ló sọ̀rọ̀ báyìí a ní pé ọlọ́pàá ò ní ráì láti detain èèyàn tó bá suspect yẹn but statement tí àwọn Ọ̀yọ́ State Police Command wọ́n issue lánàá yẹn a kò dára rárá fún àwọn courses tó bá fẹ́ reduce criminal nínú society àwọn courses tó bá fẹ́ encourage aráàlú láti bá wọn ṣiṣẹ́ dábà wo statement yẹn that statement will encourage more criminals in our country hmm. statement yẹn ó máa jẹ́ kí àwọn criminal ní confidence pé àwọn ọlọ́pàá ṣiṣẹ́ ìdí wọn dábàá bá appress criminal anything can happen gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ ní àárọ̀ yìí lórí nǹkan tó ń ṣe àwọn ọmọ tó lọ sí operation yẹn wọ́n ní àwọn ọmọ wákìlì tó wà lórí igi tó ń da ìbọn bo àwọn OPC tó wọ ìlú yẹn wọ́n ní wọ́n lé ní two hundred gbogbo àwọn ọba tó wà ní Ìbàràpá ló mọ wákìlì pé criminal ni hmm. gbogbo àwọn ọba tó wà ní Ìbàràpá ló mọ̀ pé ibi tí wákìlì bá wà ẹnìkan ò gbọdọ̀ débẹ̀ á fẹ̀jẹ̀ wẹ̀ ni.